wípé ẹ má bínú wípé mi ò kì í jáde regularly like before ẹ̀yin náà lẹ́ni pé ẹ fẹ́ kí n wà láì níṣẹ́ gidi kan tí màá máa ṣe ẹlẹ́ẹ̀fẹ́ kí n jẹ́ fraka tí ò níṣẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ kí n jẹ́ fraka alábọ̀dọ́ ẹ fẹ́ jẹ́ kí n jẹ́ fraka tó ń jókòó sínú yàrá tá a máa retí ẹ give away ẹ o ẹlẹ́ẹ̀fẹ́ rú ẹ̀ fún mi ẹlẹ́ẹ̀fẹ́ kí n máa fọwọ́ méjèèjì kí n máa fi ṣiṣẹ́ kí n máa hustle kí n lè jẹ́ èèyàn dẹ mo wá dúpẹ́ àtìlẹyìn tẹ́ wá ní fún mi nítorí wípé ẹ̀yin gangan nigi lẹ́yìn ọgbà mi mo wá fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọ̀gá tèmi hmm, ọ̀gá tèmi hmm, ọ̀gá tèmi ẹ̀yin lákàtàbù tèmi ẹ o àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ tó mòye ọlọ́pọlọ pípé ẹ o um, lawyer the barrister the son of Facebook ẹ o Dorcas Adéyínká ọmọ ológo ọmọ ológo tó ń sọ tó ń sọ tó ọmọ ológo tó ń sọ tó ń sọ tó bẹ́ẹ̀ ni ẹ o wíríwírí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lórí Facebook ẹ o Adéyínká boss lady my own mommy because Toyin Ido is the first daughter of Dorcas Adeyinka ẹni tó ẹni ẹlẹ́nu ló lẹ́nu ló làmù ìyá ẹ̀ wọ́n bá rí ẹ wí mm, ó fọmọnú ẹ̀ ó pọmọnú ẹ̀ níyà bẹ́ẹ̀ ni ìyá tèmi ni ẹni tí ò jẹ́ kíyàwó jẹ mẹ́ bẹ́ẹ̀ ni she is strongly behind me she is a good woman a dignity ọlọ́run bá ń gbé má jẹ èso òyìnbó sẹ́yìn náà mọ̀ pé mo sọ fún yín pé òyìnbó ó máa ń lágbára lára mi tí bá sọ òyìnbó báyìí gbogbo àwọn mi á dẹ̀ máa lọ papọ̀ kò yé mi torí wípé èkìtì pọ́nbélé náà bí mi èmi ti ká lọ́mọ òdu ọ̀gọ̀gọ̀ mọ́mọ́ gbàdo èkúrú rẹ̀ sí ọmọ àrìmọ̀nà kó gbé sínú àgbàdo ọmọ alágbàdo àyà ìyá tí onímọ̀ lọ ní ṣe olójìdó ó ṣòwò àgbàdo là ẹ o èmi ti ká lọ́mọ àkúrẹ́ olóyè mẹ́kùn amúdàsílẹ̀ mogun ẹrun tuni ṣe àkúrẹ́ olómi méjì ọ̀pọ̀ èjèèjì lálà ọ̀kan àlàólẹ́ ọ̀kan àlàóko ẹ o èyí ni orí kìlú èyí tèmi èyí náà kúkú ti mọ̀ wípé láì kíra mi ni ò tí ì ṣe ṣóò show ni o ma letike please and please share this show you need to share this show a máa sọ̀rọ̀ lórí e. Kwame bú mi dáadáa máa play mi tó ti bú mi o mi ò ní time láti máa wá reply yẹn Kwame ìyá sùlíà i don't have much time láti máa wá reply ẹ wẹ́lẹ́wẹ́lẹ́ mo máa bá ẹ kó gbogbo èébú ẹ tó bú mi mo bá ẹ kó papọ̀ sójú kan màá wá da ẹ lóhùn lénìí bẹ́ẹ̀ ni wọ́n nítorí wípé èmi o èmi ò kì í ṣaláìníṣẹ́ bíi tiẹ̀ èmi ò kì í ṣalábọ̀dọ́ ẹ o èmi ò dẹ̀ lè máa sunkún torí godmother mi ì lè máa sunkún kiri torí ọ̀rọ̀ godmother ká ní pé oníṣẹ́ torí ó lé mi òun ni wọ́n gbé láptọ̀pù fẹ́mi mo máa play gbogbo ẹ̀jọ̀ ẹ̀yin tẹ́ wà lé ẹ bá mi ṣe ẹ̀ṣọ́ yìí kó dọ́dọ̀ ya sùlíà o ẹ bá mi tẹ lọ́ọ̀fà lẹ́kọ́ jẹ́ kán flag show yìí because kò tó wọn iṣẹ́ wọn nìyẹn sista moríire blog bẹ́ẹ̀ ni sista moríire blog good afternoon my beautiful sister you are welcome ma ẹ o àwọn tó ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ tó ní làákàyè ara wọn ni sista moríire wà. Wow bẹ́ẹ̀ ni lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n ní ọpọlọ torí wọ́n pé ṣáṣáṣá ara wọn ni sister morire blog god bless you my sister you are welcome i greet everybody i greet all odosians i greet all Tony the Lord of fans all my mommy hmm. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fún mi lówó ní christmas ah mi ò mọ̀mọ́ bí ṣe dúpẹ́ ó ní hundred dollar ó ní hundred dollar ó ní twenty five thousand without mọ́mí mọ́mí ayé ní kíkẹ́ lọ́mọ I appreciate my mommy ọlọ́run ọba olódùmarè àtúbọ̀ máa bùkún yín bẹ́ẹ̀ ni and my mommy that gave me hundred dollar I appreciate everybody all my beautiful woman all my beautiful mommy all my beautiful sister that giving me Christmas gift I appreciate you all lágbára ọlọ́run mo máa ń gbàládùra wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń bùn mí ní nǹkan gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń fún mi ní nǹkan gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń nawọ́ sí mi lágbára ọlọ́run ẹ̀ ní wọ́wọ́ tì bẹ́ẹ̀ ni ẹ ní ń wọ́wọ́ tì ẹ ní bá wọn tọrọ jẹ nílé ayé yín bẹ́ẹ̀ ni lágbára ọlọ́run ìbùkún yanturu ọlọ́run á máa yàálù yín Kwame mo máa play show ẹ tó o fi bú èmi Olúwatóyìn Ìdó Ọ̀gàngàn màwa máa wá fún ẹlẹ́sì ẹlẹ́yọ kọ̀ọ̀kan that is it show yìí tó bá tó time a lè pè wọlé sórí pé mi ò wá ṣe ṣó dàbí alára fún ẹ mi ò bú ẹ mo kàn advice ẹ ni pé èyí tó fi ń sunkún kiri yìí ìgbà tó rí opportunity tó rí owó gidi lọ́dọ̀ mọ̀mọ́ olówó lọ́dọ̀ godmother tó sọ pé mọ́mí títì ẹni torí ó ní kì í ṣe godmother ó ní godmother boss lady mi ni oníbọ̀tọ̀ oní ní títì ẹ ó ní mọ́mí ló jẹ́ sí ẹ mọ́mí ló jẹ́ sí ẹ ò ń drag into Facebook ìjọ ò lè drag ìyá tó bí wọ lọ́mọ kó sọ pé o fẹ́ o fẹ́ o fẹ́ torí pé o fẹ́ bú o bọ̀ wàá wá máa drag ẹ̀ each time tó bá fọwọ́ sórí live àwa ti gba mọ́mí yẹn ní godmother ti àwa o donation ọ̀gá mi sì ti gba ní godmother tiẹ̀ ìwọ tó ní kì í ṣe godmother tiẹ̀ tó ní mọ́mí ẹni tó bí ẹ lọ́mọ ni tó ní ìjọsìn biological mother ẹni tó wá ń drag ẹ̀ every day then I now need to answer you all what you said about me you said one family laptop mo fẹ́ kú torí ẹ̀ oni mo mò mo ranjú mò ń ran mú mò ń ran ọrùn torí pé wọ́n fún mi ní laptop èmi jẹ́ ẹni tó mọ̀ọ́re nítorí ni wọ́n ní yinyinyi kẹ́ni ó ṣe mi torí pé mi ò ṣiṣẹ́ sápò boss lady mi o ṣiṣẹ́ sápò Dorkas Adéyínká ó wù ú ló rà mi mo fẹ́ fàsìkò sọ fún ẹ wípé kì í ṣe laptop nìkan ló rà fún mi o mi ò kàn pariwo síta mọ́ ọjọ́ hundred thousand ọjọ́ two hundred ọjọ́ fifty bí mo ṣe ń gbà lọ́wọ́ ọ̀ya láàánú tèmi nìyẹn that is my own godmother Dorcas Adéyínká ọmọ ológo èmi ni first daughter ẹ̀ lẹ́yìn ẹ̀ lóyún kò yé báyìí so wàá sunkún pẹ́ ọ̀rọ̀ láptọ̀pù á payín lẹ́kún pẹ́ ẹ máa sunkún torí ọ̀rọ̀ sísítẹ̀mù yẹn ni ẹ máa sunkún yẹn wọnú wo lẹ̀ ni èmi mo re láptọ̀pù tẹ́mi dẹ́ ó ń powó dídí di bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí mi ò gba láptọ́ọ̀pù kí n wá máa sunkún kiri tó o bá flashback dáadáa if you can see me wella wella if you flashback you will see my life has changed for good i'm not a, i'm not my beggar that you used to call me i have moved on mo ti rìn mo ti la ojú mi dáadáa kò wá ṣe pé mo la ojú boss lady ṣí mi ní orí ni o boss lady pè mí ó ṣí ọpọlọ mi ni o pé look sister you need to do something with your life but ìwọ my dear sister Kwame Shitya Suriya tó ń sọ pé mi ń tọrọ láptọ̀pù tó ní mò ń sunkún torí láptọ̀pù tó ní mò ń parun torí laptop. jọ̀ọ́ owó tí ìyá aláàánú fún ẹ mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ kí ni ìwọ fi ṣe mo fẹ́ béèrè owó tí ìyá aláàánú fún ẹ kwame shit ìyá sùlíyá i want to ask you my dear sister kí lo fowó náà ṣe tó bá jẹ́ wípé o utilize owó tó fún ẹ ayé a change ayé àánú ìtumọ̀ that was the advice i gave you i gave you advice that owó tí wọ́n gbà tí wọ́n wá ń sunkúnlé lórí yìí Thank you, my mommy. Mommy Adekemi Aderemi Adeniran. Thank you so much, my mommy owó tó ń sunkún sí tó wá ń pariwo sìn ká ní pé ìmọ̀ba ilé tó fún ẹ nígbà yẹn ó utilize ẹ̀ ó fi ṣe nǹkan rẹ̀ ó fi dá bísínẹ́sì ilẹ̀ ó jọ ọmọ gbà bẹ́ẹ̀ ná bẹ́ẹ̀ ó jọ ọmọ tó ń jẹun tán lẹ́nu kó o ronú dáadáa ń gbà yẹn ó ní máa sunkún ẹ̀sìn tó ń sun lórí Facebook ń sìn yín èmi gba system mo gba laptop lọ́wọ́ boss lady mo dẹ̀ utilize ẹ̀ ayé mi dẹ̀ change ò wá rí pé èmi àti àjìnà síra wa àsìn ní the same level yes my mommy adéwùmí olúwàfúnláyọ̀ mommy please all the mommies in the house please share this show i want you to get to kwame because you think you can talk kwame shit yasulia you think you are the only one who can talk àwọn kan sọ fún ẹ pé o wà vocal wọn wọn ń any. because torí ọ̀rọ̀ tó o mọ̀ ń sọ ọ̀rọ̀ tí ò ní làákàyè ló Oh no! lè sọ̀rọ̀ tó ní làákàyè you are referring to me pé èmi me. ranjú èmi ranmú torí pé wọ́n gbé sísítẹ́ẹ̀mù fẹ́mi olórí burúkú ìyá sùlíyá mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ iye àwọn tó ti ràn lọ́wọ́ lórí Facebook yìí just come out and tell us àwọn tó ti ti pàṣẹ wèrè ẹ dìde látọjọ́ tó ti wà nínú fraka tó ti ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti ń ṣe Facebook àwọn want ni wọ́n ti ràn lọ́wọ́ tó ti help tó ti tara ẹ dìde Kwame gbogbo ìgbà tó ń gba owó lọ́wọ́ ìyá olówó yìí níbo ló lórí burúkú ẹ̀ ń kó owó náà sí torá àrí ẹ̀ kó o sọ pé o fẹ́ assist èèyàn kan ṣọwárí boss lady adéyínká boss lady mọ́mọ́ tèmi mọ́mísì tèmi godmother tèmi ọmọ ológo tó sọ kò lè gba ten thousand kó má ṣe give away four thousand kò yẹ ìyẹn náà ń pè ní àwọn tí ọlọ́run yọ́nú sí àwọn tọ́lọ́run ń fún ní ọpọlọ àti ìmọ̀ àwọn yẹn ò kì í ṣe aládàájẹ bíi tiẹ̀ ìgbà tí wọ́n ń jẹ nǹkan wọ̀nyí ọwọ́ méjèèjì ló fi ń jẹun wọ̀mọ̀wọ̀mọ̀ lọ́dọ̀ ìyá olówó ó ń jẹun bí ọmọ àìjọbẹ̀rí ó ń jẹun bí gbígbé kò ní tán mọ́ o ti gbàgbé wípé ọlọ́run tó ti sí ẹ torí àwọn kan náà ló ṣe ti aláàánú sí ẹ ṣùgbọ́n ò ṣe anybody lóore o oh, help anybody kwame èmi tẹ̀mí wá rẹ̀yàn fún mi ní system ẹni tó fún mi ní system yẹn oníkímẹ́wàá dìde fún un tó bá jẹ́ pé ó jẹ́ ọmọ gidi ni kò sí nǹkan tí wọ́n bá ṣe tí ìyá olówó ìbá ṣe fún ẹ̀yẹn godmother kó wá torí ti bẹ́ẹ̀ kó lóun la ẹnu ẹ òun fẹ́ máa reveal secret ẹ òun ló máa sọ fẹ́ pé kó jókòó báyìí ní kọ́nà kó ṣe ṣóun bí o ti o ti ń drag ẹ small small stylishly o ti ń drag woman yẹn o ti gbàgbé o ti jẹ o ti jẹ ní gbàgbé ọ̀la ó jẹ nígbàgbé àná ó gbàgbé wípé obìnrin ti ṣiṣẹ́ lóore kan rí ìwọ tí ó dodidi oṣù kan nílé ẹ̀ as you said as you claim ó lódì oṣù kan nílé èèyàn wọ́n ń kówó fún ẹ wọ́n ń kó góòdù twenty two million sétí ẹ tó góòdù two million sọ́rùn ẹ wọ́n kó forty million sí ẹ lọ́wọ́ orí ẹ ò gbégbé wípé kò sí nǹkan tí ọ̀bá ṣe ọ̀bá àṣọ kó wá bring ọ̀rọ̀ wúmọ̀ yẹn wá sórí Facebook ìwọ wá níṣe ló gbé oníṣe ló bá wọn bẹ̀ wọ́n ó ṣe kinní kan ó ṣe voice note ah Kwame ìrandíran ẹ̀wò ló fún ẹ ní hundred hundred thousand rí tọ́tọ́ tí wọ́n ra góòdù two million sétí ẹ wọ́n fún ẹ ní twenty million ó dẹ̀ lè wá síbi kan láti wá máa sọ̀rọ̀ ẹni yẹn ìwọ wọn fẹ́ máa bá wọn sọ̀rọ̀ sẹ́mi Kwame ní àkọ́kọ́ náà lọ́jọ́ orí mi ìṣẹ́gbẹ́yà láyà ẹ lẹ́ẹ̀kejì tó máa sọ pé èèyàn pé èèyàn káre bá a fún sọ́sọ́ fún ẹ àti wá àti germany tó wẹ̀mí àti àsíní set kò ń ṣe tọrọ material owó bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ gbogbo ẹni mo fi sọ fún ẹ èmi àti àsíní the same set àsíní level ní òtí lára àwọn tó lè wá máa sọ̀rọ̀ sí ní facebook àwọn tí wọn ò lè bá èso tọ̀rọ̀ àwọn ni wọ́n máa pẹ́ ẹnu sọ̀rọ̀ èmi á la ẹnu tó sọ̀rọ̀ fún ẹni Kwame ó wúlò fáwọn aráalé ẹ gan àbúrò ẹ gan kò fẹ́ rí ẹ ó lẹ́yìn gidi níran wọ́n máa bá wọn sọ̀rọ̀ sí mi Kwame ìwọ ń sọ pé èmi torí láptọ́ọ̀pù èmi wá ń ranjú mò ń ranmú sí ẹ ní ìwọ ìwọ olóòórùn ìwọ alákìsà ìwọ tó jẹ́ wípé ìwọ ń pè mí ní bẹ́gà tó torí ọlọ́run èmi bẹ́gà tèmi plastic beggar ni jọ torí ọlọ́run the original ab now this facebook you are the one you are the one Tori fún kíni ìgbà tí ìyá olówó rí bá yé ń fi aṣọ bú ẹ tó ń pẹ̀lẹ́ lákìsà ló pè é mọ́ra bí mo ṣe jẹ́ ab now mi tó tún mo jẹ́ bẹ́gà mi tó yìí o ò lérí ni kí wá ṣe ṣó kí n wọ ṣọkan lẹ́ẹ̀mejì torí fún kíni ìrínisí òun ìsọnilọ́jọ́ bó bá ṣe dé lọ́ṣẹ̀ máa àdírẹ́sì ẹ ṣùgbọ́n ṣó wá rí jẹ́ kí n wá sọ kankan fún ẹ ṣó orí ọjọ́ tó o ti fẹnu kọ́ lọ́jọ́ tó o ti kúrò lẹ́yìn boss lady torí fún kíni boss lady lọ ẹni tó ṣì tó ṣì ń wò mọ́ ẹ tó fi ń pè ẹ́ léèyàn àwa yìí ni ò mọ̀ ẹ́ bọ́ọ̀tì láti pé ká lọ máa wo ṣó ẹ kọ àmẹ́ bọ́ọ̀tì ló ti wá síta lọ máa wo ṣó ẹ ta ló mọ wèrè ẹ torí pé òun drag boss lady òun drag ìyá olówó òun drag ilé àwọn ilé àwọn one thousand two ń wù ẹ́ ó wá ń rọ̀nù mouth ẹ ẹnu ẹ wá ń leak o ò mọ nǹkan tí wàá sọ mọ́ you were not running your mouth anyhow yàrá sùlíyà màá máa play show ẹ báyìí màá wá fún ẹ ní èsì ọ̀rọ̀ ẹ o bú bàbá lẹ́gbẹ̀ẹ́ o bú èmi náà àbí bẹ́ẹ̀ kọ́ o láwọn ajá boss lady mo wá fẹ́ sọ fún ẹ wípé dọ́ta la já títí ẹ torí àárí ẹ gbogbo bó ti sọ pé o mọ̀ràn sọ tó tọrọ dá lẹ́nu ẹ ó yẹ kó o réyàn kan tá máa jájá lẹ́yìn ẹ torí wípé o lawọ́ sí ni aládàánìkan jẹ ni ẹ gbogbo bó o ṣe jẹun lọ́dọ̀ ya lówó tó tó o sunkún tó ń dùn ẹ ìbáyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ bó o jẹ nǹkan tó tẹ́lẹ̀ yìí torí pé àárí lára ẹ àdẹ̀tú wá rí ẹ àtúrí pé o tún fi ẹ̀pọ̀ àwọn èèyàn so what are you saying ẹni tí ó bá rí nǹkan tó ní kéǹjì díẹ̀ tó máa help àwọn èèyàn tá a dẹ̀ tún rí lára ẹ̀ tá a dẹ̀ tún dúró lára ẹ̀ jọ ìwà tiẹ̀ ṣe set kan ni ẹ́ thank you so much ma George gawanika thank you thank you thank you thank you so bàbá máa mú ṣó ẹ wá kó amẹṣíìtì gbogbo àwọn òṣọ tó sọ bàbá ẹ skip ẹbí tó ti bẹ̀rẹ̀ mí bíbù ni màá ti bẹ̀rẹ̀. ẹ má bínú ẹjọ́ ẹ̀yin ìyá mi show méjì voice note méjì máa mú wá mo dẹ̀ máa ṣojú òpó lẹ̀ people will come in but not right now. Ikwame. Hmm. Good morning, my mommy. Justina Atafoe. Odetoye. Good morning, ma. Kemi Mabinu Ori. Good morning, ma. Kanyisola Adejoke. Good morning, ma. Good morning, mommy. Adewumi Oluwafunla. That is my beautiful mommy. That is mommy Toyindo Gangan. Good morning, ma. Gbogbo yín pátá Merry Christmas to you all. I love you all. Orúkọ ńlá sí orí ṣóò mi, òun nìyẹn wípé olóyè Sunday Igboho wọ́n kẹ́wọ́ gbọ́mọ yìí. Kò ṣe lè mú un fẹ́. Àwa mọ̀ nǹkan tó ń jó rẹ̀ ọkọ̀ lè kọrin rádaràda fún oríṣiríṣi orí ọ̀gáwágbá ti wá bíi mẹ́rin ṣe pé bá mi fi léèkún bá mi fi léèkún torí pàwọ́ àmọ́ orin wọ́n wá sínú ìgbàgbọ́ ni àmọ́ tó ń jẹ́ tí n bá gbé fújì ilẹ̀ mi ò mọ mi ò mọ fújì nǹkan tó bá wù ọ̀nà máa kọ fún mi orin fújì tí mo mọ̀ tí mo lè rántí sí olúyọ̀lé wọn ṣe ká fa sori lákọ̀ọ́kọ́ nígbà tó bẹ̀rẹ̀ ṣó ẹ̀ mo wò ó mo kọ́kọ́ rò ó mo wò pé ṣé gẹ̀ ìṣórí ẹ̀ pé ṣá when you want to start your show wà kọ́kọ́ máa sọ nonsense Oh, ò go straight to where you are going to And when you kọ́kọ́ ní understand ibi tó ń lọ gan wà kọ́kọ́ máa sọ nonsense ná láìkí orin ọmọ orin jọ torí ọlọ́run o ò ṣe go straight to the point why don't you go straight to the point ẹ̀yin dẹ̀ máa sọ pé ẹ̀mọ̀rọ̀ sọ àwọn tó ń tàn yín náà máa tàn yín pé ẹ̀mọ̀rọ̀ sọ dọ́jú bọ́n ṣe mọ̀rọ̀ sọ nìyẹn tó ò ní lọ straight ká mọ ibi tó ń lọ kó kó kó kó kó kó kó kó kó sọ kó kó kó go straight to the point rárá ò ní ṣe yẹn wọ́n máa sọ nonsense wọ́n mú rí. sikẹsikẹsikẹlẹ wà lábẹ́ ọjọ́ yẹn níbo lẹ wà ọmọ ẹrù ìdídowó àtòrí báyìí orin pàṣẹ báyìí. abẹ́rẹ́ nonsense tó ń sọ. èyí tó ní ó fẹ́ lọ kọlu gbẹlẹ́yìn ó kọlu gbẹlẹ́yìn igbẹlẹ́yìn dẹ̀fọ́. tọ́mọ lè lé ìbáyìí ṣé wọ́n ṣé ṣé ìyá náà ló bí ọmọ léde lè dé yìí. ó ti fún ẹ. ẹ ẹ kò jẹ́ ká kọ tíntì yẹn tán àwọn haters mi wọ́n ti wà bí o wọn ò lè ṣe without me ṣó tí mo ṣe láàárọ̀ ibì kan tí mo pèsè ṣó yẹn wọ́n ní lọ́wọ́ ṣó tó ṣe mo ní ẹ wèrè ẹ tiẹ̀ ń wò mí ẹ máa rẹ̀ ẹ crazy ẹ stupid ọ̀tá mi ò ní yá fọkọ̀ akóyọyọ ní ọkọ̀ lẹ́sẹ̀ ọ̀tá mi á máa rìn báyìí tamurege dìgà tamurege dìgà ó tamurege. aráyé ló sọ pé o lè ní lárí àwọn olórí burúkú ẹlẹ́nu wọ́ṣíwọ́ṣí níbo náà wà ṣígbà tí yá mi bí mi ṣe wà níbẹ̀ ènìyàn ló sọ páyé rẹ̀ ò lẹ́nu tì mọ́ wòlíì ló sọ páyé. kò lè nítumọ̀ o kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ ìbòlẹ̀ tí ń bọ̀ tẹ̀ sókun mọ́rù ẹ máa rí ẹ̀yin ọ̀tá mi ẹ wọ ẹ yá wẹrẹ jù lórí burú ti rẹ̀ yìí àṣàṣì kó padà lẹ́yìn lórí ẹbọ kó pẹlẹ́bọ àṣàṣì kó padà ẹ mi ò jẹ mi ò ń jẹ oúnjẹ àkàṣì títọ́ ọmọ yín ni jíjẹ tó bá bímọ orí ẹ̀ burú kíṣẹ̀dẹ̀ lọ gbàbọ̀dé tó bá ń sinmi wo mi dáadáa ọmọ bàbá lèmi ń ṣe bẹ́ẹ̀rin ọmọ kìnìún a máa ṣe aláìní ebi a máa pa wọn àwọn tí ó gbé ojúlé olúwa tínú ẹ mọ́ tí òòtú tán báwo ni ṣé ìtọ́ ìtọ́ funfun kò fi dúdú sínú tínú ẹ bá ti mọ́ sọ́mọ làkejì tí ò bá ti yàn jẹ wàláì ẹni bá ní ó máa mẹ́ni ọ̀la náà máa. ẹ bá bínú fẹ́ try àti forward ẹ kò forward iphone mo fi ń ṣe so mi ò fi bẹ́ẹ̀ mọ́wọ́ fóònù yẹn so mo fẹ́ try àti forward kí n lọ sí exact ibi tó ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ni but kò ṣeé ṣe so ìdí nìyẹn tí mo ṣe fẹ́ farabalẹ̀ because mo máa fún ẹ jẹ dáadáa Kwame shit bẹ́ẹ̀ ni ìyá sùlẹ̀ ògùndàpọ̀ mọ́ fúrọ̀ máa fún ẹ jẹ dáadáa torí fún kí ni ọmọ tó ọ̀hún bá ti kọ́ nílé ìtaná ti ń kọ́ wọn ò kọ́ ẹ ìmọ̀ba ilé tó dẹ̀ tún kọ́ ẹ gan o mú lò torí o ní kírísítẹ́nì nìyá ẹ o ní onílé onígbàgbọ́ ló ti wá ṣùgbọ́n ìwà àgbàgbọ́ ò sí lára ẹ kò sí ìgbàgbọ́ ẹ̀yọ̀ kankan báyìí lára ẹ tẹ́rù yín tẹ́yẹ bá try láti keep quiet fún yín dọ́tà bíi pé èèyàn kò ń ṣe ra ẹ̀ ní so èèyàn ní láti dá irú èyí lóhùn àwọn kan wà tó jẹ́ wípé èèyàn á ṣe bíi pé òun èèyàn èèyàn á náà bíi pé òun ò gbọ́ but not like you kò ń ṣerú èèyàn bíi tiẹ̀ lè yẹn máa sọ pé òun ò gbọ́ ọ̀rọ̀ ẹ̀ torí tó yọba ti dákẹ́ fún ẹ̀ yìí wàá máa rò pé nǹkan tó ń ṣe pé ó dáa bẹ́ẹ̀ ni tẹ́tọ̀ bá dẹ̀ tí rẹ ni sọ fún ẹ pé ayé ẹ ti bàjẹ́dẹ́ làjì wàá rò pé ayé ẹ ti dáa ni so therefore tí ìyá olówó bá já ẹ lẹ́kọ̀ọ́ wá ní kó o di wèrè kò ní kó o da òsínwín ká ní pé iṣẹ́ ọwọ́ ẹ tó ẹ to tó lè tó lè bọ́ra ẹ tí ìjọba bá yá olórí burúkú olóṣì ganigani ọkọ̀ ẹ tó ló fẹ́ dájúdájú tó fẹ́ ká ní pé kì í ṣe pé ọwọ́ ẹ̀ ó tó jẹ ni. ká ní pé kì í ṣe pé iṣẹ́ ọwọ́ ẹ̀ tán jẹ ni ayé ò lè bàjẹ́ bí eléyìí kó wá di pé èèyàn kan ràn ẹ́ lọ́wọ́ ó wá torí ti bẹ́ẹ̀ kó lóun ò ṣe ó lóun ràn ẹ́ lọ́wọ́ mọ́ tó ti bẹ́ẹ̀ ó wá di wèrè sí gbogbo Facebook ó ti fi hàn wípé you are a real beggar Lizzy Anjorin ti rí ẹ pé beggar ni òun ló ṣe pè ẹ́ tó ṣe fún ẹ lówó kókó bá mi búlì èèyàn ìwọ rò pé bí wọ́n ṣe ń gba owó kiri tó fi ń búlì àwọn èèyàn ó ṣe rò pé àwọn èèyàn ṣe ń gbowó kiri rárá ọwọ́ tiwọn ni wọ́n tán lọ́tọ̀ yẹn jẹ torí pé ìdí ni wọ́n ń tà jẹun tẹ́lẹ̀ láti ilẹ̀ tó ò ní ọwọ́ rẹ̀ láti fi ṣiṣẹ́ òun ló jẹ́ pé o máa sunkún kiri nígbà tí o rí pé o ò ṣeṣẹ́ aṣẹ́wó mọ́ o ò tàbí jẹun mọ́ o wá wo pé o ti rẹ́ni ká máa rẹ̀ lọ́wọ́ ẹniyẹn lóun ò ṣe mọ́ o wá fẹ́ kú sórí Facebook. tó bá tún dọ́là á tún kọ̀là tó bá tún dọ́là á tún kọ̀là á tún kọ̀là á tún kọ̀là wọn lè rí bá ẹgbàgbé òṣù iṣẹ́ ti yàtọ̀ àsìkò ti tó tí mo fẹ́ máa ṣòwò jèrè. alẹ́ tìlẹ́ ẹ̀bíbù iṣu nǹkan ewu alẹ́ òtí ilẹ̀ iṣu tá a gé kù ó lóun ti yọ lẹ́ni ìwọ látọdún yìí o ò fọwọ́ múṣẹ́ nísìnyí báyìí oníṣẹ́ ti yàtọ̀ ó láti kò ti wá tó báyìí tó fẹ́ máa jèrè níṣẹ́ tó ò ṣe ó fẹ́ máa rip where you did not sow kò lè work now sórí gbogbo àwọn ẹ eh, paranoid àbí kí ló ló kí ló kí ló ló ṣe ẹ yìí torí wípé o jẹ́ lazy type ni you are not lazy kó o lè fọwọ́ méjèèjì kó o lè fi ṣiṣẹ́ kó o gbá méjèèjì kó o fi di iṣẹ́ mú ni o ò ní máa sunkún ẹlẹ́sìn tó ń sunkún yìí ọ̀tọ̀ ló ń sunkún monetization lẹ́ẹ̀mí tó ń wọ èmi ò gba monetization lórí Facebook and I'm thanking my God by now. àníṣe ká ní pé o jẹ́ ọmọ tí orí ẹ pé gbogbo opportunity tó o ní tó yẹ kó o utilize yẹ kó má fi jẹjẹ kú jẹ kó má fi jẹjẹ kú jẹ kó má fi kó má fi rárá kúra sọ́run ara ẹ kó o máa kó o kó o fi ṣiṣẹ́ by now wàá wọ̀ lára àwọn tá a máa help èèyàn ní Facebook bọ̀ torí wípé aládébọyé kù ní ẹ ọ̀lẹ olè òní ẹ you want to be reaping for where you did not sow orí ẹ kó o máa wá sunkún by now because orí wípé òkété ti bọ́ọ̀lù mọ́ ẹ lọ́wọ́ orí pé ẹran ti lọ àkẹ́ ẹ̀. He tó fọkàn sí pé this is my this is my this is my ibi ibi mo ti fẹ́ máa ríìpù ibi mo ti fẹ́ máa gbádùn ibi mo ti fẹ́ máa jẹ o wá rí i this is where you can rip. but ọlọ́run wá sọ fún ẹ wípé rárá o mo ti sí ẹ kó lè rí kó lè utilize ẹ ní but o mọ̀ ń lò ọlọ́run wá gbà kúrò lọ́wọ́ ẹ o wá ń sunkún orí Facebook kiri when your mate busy working busy using their bare hands to to to to to to get money you were crying on Facebook that èèyàn kan ti gbà láàánú mọ́ ẹ lọ́wọ́ are you not ashamed of yourself ìwọ tó wà nílùú òyìnbó tí gbogbo àwọn gbogbo àwọn tó wà nílùú òyìnbó gbogbo ló ń hustle tó ń fa iṣẹ́ bí akura to ìwọ jókòó sílùú òyìnbó ó jókòó sínú yàrá ọkùnrin wa ń dún ẹ mọ́lẹ̀ ó jókòó sínú yàrá ọkùnrin wa ń dún ẹ mọ́lẹ̀ nígbà tó náwó méjèèjì tó lè fi ṣiṣẹ́ ó fi ṣiṣẹ́ ó wá ń retí miracle ọlọ́run ò kì í ṣe onídàn gọ́ọ̀dùnà tí wọ́n ń sunkún ẹ̀ kiri yìí ká ní kò ṣiṣẹ́ ni kó má ṣiṣẹ́ ṣé owó fẹ́ wá fò wá ba nínú ilé ni mo béèrè lọ́wọ́ ẹ̀ Kwame ìyá sùnúyà òbòjà pọ̀mọ́ furọ̀ tí godmother tó ń sunkún ẹ̀ kiri yìí tó fẹ́ tó ti bẹ́ẹ̀ para ẹ̀ sí yìí tí gbogbo yẹn wá di ọ̀tá ẹ̀ sí yìí tí ò bá ṣiṣẹ́ mo béèrè lọ́wọ́ ẹ̀ ṣé owó fẹ́ wá fò bá láti inú ilé ni ṣé o fẹ́ wá fọ̀bà wá láti inú ilé ni kó má fọwọ́ ṣiṣẹ́ kó jẹ́ bí alábọ̀dọ̀ bíi tiẹ̀ kó jẹ́ pé sit down house come and fuck me ló ń ṣe bíi tiẹ̀ ṣé o rò wípé a máa rí owó fún ẹ bó ṣe ń fún ẹ yẹn àìnírò rí àìlọ́pọlọ tó jẹ́ pé mi ni ẹ̀mí ò ní bọ́ta wá sunkún pé èèyàn kan gba gọ́dọ̀dà lọ́wọ́ mi pé torí pé ẹni yẹn ń fún mi ní owó ẹ o mọ̀ wá máa sunkún ẹkún burúkú ọmọ fẹ́ máa sun nígbà tó jẹ́ wípé ọwọ́ méjèèjì tí ò gé obìnrin bíi tèmi ní godmother táwọn sọ̀rọ̀ lọ́wọ́ yìí náà obìnrin bíi tiẹ̀ ní godmother yìí náà ó ń ṣiṣẹ́ rọ́wọ́ ni ká ní pé wọn náà múra sáyé ara ẹ̀ bọ́bìnrin ṣe múra sáyé ara ẹ̀ wọ́n gan wà lára àwọn tá máa help èèyàn ṣùgbọ́n torí pé ayé ẹ bàjẹ́ tiẹ̀ ta pàù ó ríro ọdún kankan dúpẹ́ láti ilẹ̀ Libya tó wù máa tó ti lọ ṣiṣẹ́ aṣẹ́wó tó fi kọ́ọ̀tì Germany kò jẹ́ kó mọ̀ wípé èèyàn máa ń ṣiṣẹ́ rówó ni èèyàn máa ń fọwọ́ méjèèjì ṣiṣẹ́ ni ìwọ rò pé bóyá fúrí owó tó wá ń wá wá wá wá lẹ́yìn lórí pa máa wá lọ kò pọ́síbù tó bá ṣì ń kọ̀tínú bó ṣe ń kọ̀tínú yìí tó fọkàn sí pé ò ní ṣiṣẹ́ ẹ tó fọkàn sí pé òní ṣiṣẹ́ ìyá máa pa ẹgbẹ́ yìí náà ní kọ́síkọ́ tó máa ṣe olóhùn bímọ jọ obídọ́sì ní ọmọ o níṣẹ́ kan pàtó tó ń ṣe o wá fẹ́ kí ọmọ Gàníà pẹ́jọ́ bí ẹyọkàn àbí méjì fún fẹ́ kó máa bọ́ àwọn ọmọ bíi mẹ́rin tó bí sílẹ̀ who does that wàá tọrọ gbẹ̀yìn náà ni wàá tọrọ jẹ gbẹ̀yìn náà ni ẹni tó bá dẹ̀ ti wá fún ẹ á di ọ̀tá ẹ á di ọ̀tá ẹ̀kọ́ àmọ́ sí ti yá sùúrù yá òkúta mọ̀ pọ̀ mọ́ furọ̀ ìwọ fẹ́ máa bá wọn sọ̀rọ̀ sí èmi wọ́n sọ fẹ́ bọ́ ọmọ rọ sọ o kọ́kọ́ wojú ẹni tó ń sọ̀rọ̀ sí ná kó wò bó ṣe rí èmi àti awájọ wa wà ní sàwọ́wù ni bí mo ṣe jẹ́ bẹ́gà mi ni ò sí ní sẹ́ẹ̀tì ẹ̀ high class lèmi. sórí ká ní pé ojú ọmọ tó ní òrí tó ní làákàyè ni owó tí wùmọ̀ yẹn fún ẹ nímọ̀ bá tó fún ẹ yẹn ò bá ti fi invest ò bá má sunkún orí burúkú tó ń sun kiri yìí yìí táwọn èèyàn ń sọ fún ẹ̀yìn that you did not utilize the money ìyá yẹn gan ò lè máa wò kó kó máa kówó fún ẹ kó máa náwó yẹn síbi tó dáa kó lè pàtó kọ̀ sí láti máa kówó fún ẹ kí ìyá gan má fi ẹ lẹ̀ ọjọ́ kan náà ni ò ní fún ẹ mọ́ bẹ́ẹ̀ ni àfìfìlà pé ọjọ́ kan ni iye ẹ ti mọ́ ìyá yẹn ò ní fún ẹ mọ́ torí pé tó bá ti di pé owó tó ń kó fún ẹ òwò òfin ló fi ṣe nǹkan gidi torí adama ọgbẹ́ mi náà ṣiṣẹ́ rówó yìí nìyà kò yí sì fún mi ẹ kò yí sì fún mi ó yẹ kó wo pé à á bá wo pé à àwọn tí mò ń kówó fi ọkàn wo lọ́kàn náà lásán ní iṣẹ́ tí mò owó tí mò ń ṣe ṣé mò ń làágùn lé lórí bọ́ olórí burúkú tiẹ̀ o ò nílò rí òrónú lọ síbẹ̀ olóṣìẹ́ náwó bí olórí burúkú èyàn kan ṣiṣẹ́ fowó tí wọ́n ná ó wá ń pariwo kí wọ́n gbàgbà yàrá lọ́wọ́ wọn ṣe ní gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ṣe ní gbà lọ́wọ́ ẹ̀ dìdìrì òṣì. back. Thank you so much for watching. See you next time. Bye for now.